Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. àwọn tó tún yẹ kó tún gbèjà ìdájà ló bá tún bẹ̀rẹ̀ sí ní lé wọn kiri ẹ fọ́kọ̀p ẹ fọ́kọ̀p. ẹ rí i pé gbogbo àtọ́wà bẹ́ẹ̀ ni ọ̀gùn sìnkàn kò sí ètò fẹ́ jáde fún mọ́ wọ́n ti rí i pé olórí burúkú èèyàn ni ọ̀rẹ́ wa dàbí ọ̀rọ̀ Sam Samuel Doe lọ́jọ́ kìíní àná tó ń pariwo ní Liberia nígbà wọn máa mú wọn fi búrẹ́dì lásán náà fi tàn wálé wá gbà má pẹ̀lẹ́ kó mọ̀ǹg etí ẹ̀ náà kọ́kọ́ bóde náà <laughs> kọ́kọ́ bólẹ̀ ó wẹ̀yìn báyìí pé ẹ̀yìn tèmi dà àwọn tí ẹ wo ìgbéraga àṣejù bàbá àṣetẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ mo rò pé o jáde lọ́jọ́ kìíní àná o ṣe fún wa wá sí o wá ń pariwo bí ajá bo ní à ó ti tán fún ẹ ó ti tán fún ẹ ṣóorí ṣóorí ṣóorí ṣóorí ohun tí starboy ń fi ẹ́ pò ìgbéraga ló tiẹ̀ lọ́dọ́ bá lọ bá starboy gọ̀rọ̀gọ̀rọ̀ ọmọ yẹn náà dẹ̀ gbọ́n kò pariwo síta kò jẹ́ kó mọ̀ ẹ́ pòun kò jẹ́ kó mọ̀ ẹ́ pòun lòun ṣí ana ní láṣọ sókè kò jẹ́ kó kò jẹ́ kó gbẹ́ pòun lòun bòdì ana òun náà dákẹ́ ó ń wù ẹ́ ó ṣe gàràgàrà kiri gbogbo ìjà tí ó kàn ẹ́ àgbẹ́nu sí adúnimọ̀rúgbà welcome through me truth me welcome aboard my sister mi olúwa ló lọ pé ẹ máa ra òun náà sọ̀rọ̀ Sadiq Shina ẹ máa ra mà òun náà bá ẹ sọ nǹkan kan Princess Florence welcome gbogbo bó ṣe ń pariwo starboy kìnìkan kìnìkan ó ń fọwọ́ lẹ́rán ó wù ẹ́ gbogbo bó ṣe ń ṣe orí burúkú starboy ò tiẹ̀ bẹ́ẹ̀ dáhùn ó wèé pé wẹ́ẹ́ àyẹ́ ti dandan ó wèé pé wẹ́ẹ́ ẹ jẹ́ ká máa wò ìyá ìṣúná ẹ jẹ́ ká máa gbọ́ ohun tí ìyá fẹ́ sọ ná ló pọ́n ẹ lé lórí pé èèyàn gidi ni láìmọ̀ ẹ pé o yàtọ̀ sájá láìmọ̀ ẹ pé o yàtọ̀ sí ajá tó bá ń pe ẹran tó ń pe ewúrẹ́ tó ń pe ajá gbogbo ẹ̀ pátápátá ló bẹ́ẹ̀ lára mu etí dídi etí kúnkún ọmọ aláìgbọràn ìyá aláìgbọràn gbogbo ẹ̀ pátápátá ló wà lọ́wọ́ Esabod níṣẹ táṣírí ẹ̀ wá tú tí gbogbo ẹ̀ bàjẹ́ gbọ́n ẹ lójú sìn ó wá ń wò wá ń sá kiri bí ìgbà tó bá dáná tán dáná tán fi yí òkété ká tó wá ń wò pé bó ló máa gbà escape escape route dà ìyá èmi ọ̀gá welcome on board bó ni escape route ń bọ̀ ní kí n gbà yín tèmi ẹgbàá míì àwọn ọmọ yìí ti ká mi mọ́lẹ̀ ọ̀nàdà ó wá ń bẹ́lẹ́ káàkiri bíi láǹbẹ́ bó ṣe ń lọ síwájú ló ń lọ sẹ́yìn bó ṣe ń lọ sẹ́yìn ló ń dúró sáàrin ó tẹ̀ wá mọ́bí tó fẹ́ dúró sí mọ́ wọ́n bá ṣe ṣó níwájú ìwọ náà máa bá ń bẹ̀ wọ́n bá ṣe lẹ́yìn ìwọ náà máa bá ń bẹ̀ wọ́n ṣe láàrin o ti débẹ̀ pápápá o ti ń sáré pariwo ẹgbà mí ẹgbà mí ẹ̀dọ́ ẹ dákun àwọn ọmọ ìfẹ́ parí ó ti di dandan náà wọ́n á yọ ẹ̀fun ẹ̀ dànù wọ́n á tú orí ẹ̀ nítorí kí ni ò mojú ò mọ́ra bí olóko ńlá ó ti di dandan náà kó fi ẹ ṣe goat nítorí pé ìwọ ló máa máa kọ́ àwọn tó ní gàràgàrà tó bíbírù wà tó ní ìwọ ló máa máa kọ́ wọn ìpèdè ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ayọ̀là kèédé fi iṣẹ́ ń tan ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ayọ̀là kèédé fi iṣẹ́ ń tan ẹni ayé bá ń yẹ kó máa ṣọ́ra. ayé yẹ ẹ́ nílé ṣí àmọ́ òfin ìṣọ́ra sí ayé yẹ ẹ́ nídùúta àmọ́ òfin ìṣọ́ra sí ó wá ń bẹ́ kiri bíi pé wọ́n nìkan lọ̀gá àwọn tán ọjọ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ńgbà táyé yẹ wọ́n wọ́n fi fura sí wọ́n lẹ̀ kì ṣe pé àìlèjà àmọ́ ó jẹ kọ́ mọ̀ pé ẹgbẹ́ wa ti ń kú ẹ jẹ́ káwa náà kú lásìkò yìí àmọ́ ńgbà táwọn ẹgbẹ́ títí ẹ ń kú ìgbẹ́ni wọ́n ṣe orí pípa bíi ti bíi ti gún ló ṣẹnu sọsọrọ bíi ti pẹ́pẹ́yẹ ìgbẹ́ni bẹ̀rẹ̀ sí ní pariwo kiri ìgbà táwọn ẹgbẹ́ ń bí tó ń bú àwọn ọmọ tó yẹ wọ́n nígbà tó ń rí pé àsìkò yìí tó wà yó àsìkò má bu ọmọ ni o ìgbà yẹn làwọn dákẹ́ àmọ́ lórí burúkú ara títí ẹ àsìkò tó yẹ tó sọ pé àsìkò tá a wà yó ẹ má gbọ́mọṣépè mọ́ ìgbà yẹn gangan nìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé yẹ kó o gbọ́mọṣépè la ṣe sọ pé ńgbà táwọn ẹgbẹ́ ẹ kú òkú ńgbà yẹn ńgbà táwọn ẹgbẹ́ ń lórí pípé tó ń wé pé ah trend yìí ibi tí trend ń lọ yìí ẹ jẹ́ ká fọ́lù ẹ o ìbẹ̀gbà yẹn nìwọ́n ṣẹ̀ṣẹ̀ ṣorí burúkú kí ló kàn lọ́rọ̀ tí Mohbad olóṣù olórúburú ká ìwọ là ń bù àmọ́ ńgbà táwọn ẹgbẹ́ tó sọ̀rọ̀ tó mú ọpọlọ dání tó ń sọ̀rọ̀ tó make sense tó ń sọ pé àsìkò tí mo dúró yo èmi ò ní bá yín bọ́ ọmọ ọlọ́mọ mọ́ o ìgbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jáde ló wá sórí pípọ́n bíi ti àparò ó ṣẹ̀ṣẹ̀ mọ́ pé ó yẹ kó o bú lágbájá kó o yẹ kó o bú tẹ̀lú tẹ̀mẹ̀lú tọmọtọmọ àsìkò títí ọmọ tiẹ̀ náà wá jáde nísìnyí ó wá ń bẹ kiri tí ó ti di bó ṣe rí lára torí mo mọ̀ pé ká nípa ọmọ ẹlòmíì náà sọ pé wọ́n bẹ́ wọ́n wọ́n dìsájì ẹ̀ ni ẹ kọ imagine ẹ àbíkẹ́ mi ò mi ò fọmọ ẹ tayé o akákọ̀ imagine pọ́mọ àbíkẹ́ lẹ́nìkan jáde pé a. èmi mo describe ọmọ àbíkẹ́ kí lẹ rí pé ìyá ìmọ̀ àti máa ṣe láti bí bí ìjẹrìnsí àbí ìdánù kí lẹ rí pé ó ti máa máa ṣe akọ̀fin sí imagine o of course of course àbíkẹ́ náà ọmọ ó bímọ ni òde òun náà gbàdúrà kó jẹ girama of course ọtọ́mọ náà bá máa bímọ ẹnìkan àdìsájẹ náà yes bó a kàn fi sọ̀rọ̀ ẹ pé kó jẹ́ pé ẹnìkan ló jáde lénìí ìsìn kó wá ní à ọmọ àbíkẹ́ yẹn èmi mo dìsájẹ kí lè rí pé ìyá ìmọ̀ máa ṣe lọ́wọ́. ẹ ṣe rí i pé àwọn tó bá ní ìkà lọ́wọ́ níjọ́ tí ìkà yẹn bá tó bá kà wọ́n ṣe lẹnu wọn máa wọ wò wọn á máa wò ródóródóródó ìgbà náà máa wẹ́n tó máa bá wọn jàjà kiri ẹ ṣe rí pé kò jẹ́ kí DKY ṣe ṣé òtí DKY ṣe kò jẹ́ kó gbádùn ẹ̀ hello DKY ẹ kíní kan òṣèlú ẹ keep it honest ni ẹ ok pẹ̀lú honest títí ẹ ṣé wọ́n dẹ̀ believe ó kàn disturb bọ̀bọ̀ yẹn throughout gbogbo ṣó ti yẹn ṣe ń jẹta ni. lo àwọn ẹgbẹ́ yẹn náà ó ti fọgbọ́n fà mọ́ra o but then ẹ kàn imagine pé lóòótọ́ kí lè rí pé ìyá ti máa ṣe àwọn ọmọ lọ wẹ̀ ń sunmi pool lásán ọmọ lọ wẹ̀ lásán ní sunmi pool kí ni ìyá ṣe wọ́n lọ kí wàsíù lásán ẹ máa rọra bàbá o ẹ pẹ̀lẹ́ sà kí ni kí ni kí ni ìyá yẹn ṣe wọ́n ti dó pa ni wọ́n dó ọmọ ẹ̀ wọ́n dó ìyá kò sí proof o òun wá ń wá proof kiri lọ́dọ̀ dky ṣé o ní evidence ló ń pariwo gbogbo ṣó tó ṣe ẹ̀wọ̀n náà dúró lọ́mọ yín lọ ṣẹ́yún ṣó o ní evidence wọ́n lọ́mọ yín ní wọ́n <laughs> ní starboy ìbú ọmọ yín ó dìsfájì ẹ̀ ṣó o ní evidence òun dẹ̀ ń pe ẹni tó wà níjẹ̀bú òde ìyẹn ọmọ àbíkẹ́ ó dẹ̀ ṣe kún wọn bá sùn ẹ wá bá wa béèrè lọ́wọ́ ẹ̀ pé kíkó tẹ̀ sí problem fún ọ̀tẹ̀ bọ́mọ sùn of course ọmọ àgbàdo àfọmọ àbíkẹ́ kó yà gan ó ti di dandan náà wá bá sùn náà but òun tó ń pariwo pé wọ́n bá sùn jẹ̀bọ́dé ẹ bá wa bèrè evidence lọ́wọ́ ẹ̀ ẹ jọ ẹ bá wa bèrè evidence lọ́wọ́ ẹ pé ìyá olórí burúkú sórí pípàjẹ bíi ti gún ọmọ tó ní wọ́n bá sùn jẹ̀bọ́dé fún wa lẹ́fídẹ́ǹsì kárí ìtí sábà ẹ̀dẹ̀ sọ yìí dẹ̀ rí kẹ̀ àfẹnitórí ẹ̀ bá kú ni onímọ̀ pé ntí ọmọ yẹn ń sọ òótọ́ ni. sàmọ́ pé ó ti sọ fún DKY rí ipò fún hannah lóyún kò tiẹ̀ rántí mọ́ ibi tẹ́ ẹ ti yes ọmọ yẹn ní point nìyẹn ìyẹn starboard kò tiẹ̀ rántí pé ah òótọ́ òun máa ti fọ́rọ́ fún dky ipe tẹ́ ẹ fọgbọ́ bíbèrè question lọ́wọ́ mi tẹ́ ẹ ń lo bíi láyépo lẹ́ máa fi mọ̀ pé ohun tó sọ ń gbà ni ìyá <laughs> àṣọmọ yín náà ti ń yọ lẹ́ńpẹ́ lẹ́sẹ̀ pé ó ní kòkò tí ń kòkòrò yọyún yọyún ọmọ hmm, tuale Ana, <laughs> àwa gbé yẹn fún ẹ lẹ́ ń pamọ́ pé kò tí ì disfagin àwọn ọmọ mi kẹ̀ wọ́n ṣe kinní kan ẹ lè rí kinní àṣírí ọmọ mi ni àwọn mi ò láṣìírí lọ́wọ́ iye ilé ìtajà wa ń gbọ́ yìí nǹkan kí ni wá kí ni ká ti pè yẹn ò yá eléyìí tá à ń gbọ́ yìí nǹkan kí ni ká ti pè yẹn ọmọ tó ní pé òyìnbó ló ń dó ọmọ tó ní pé kò lè gbóòórùn dúdú ọmọ tó ní pé kò ní dúdú fi ṣe nǹkan kan láyéláyé ọmọ mi ò lè fẹ́ nàìjíríà ọlọ́run má jẹ́ àṣẹ nàìjíríà gan ló tẹ̀ ẹ́ dísìfájì tó fún lóyún ìpá wa ń para ẹ̀ olóhùn ń pajá ẹ sábọ̀dù ó yẹ kó o jókòó kó lọ máa sunkún pé a ó fúnra ẹ̀ báyé jẹ́ ìkà ìkà ìkà ìwà ìkà kò pé kéèyàn má dàgbà kó má darúgbó bá rí pé gbogbo bó ṣe ń ṣèkà òun dàgbà sí lóòótọ́ òun gbó sí lórí òun gbó sí lẹ́sẹ̀ ìdí ẹ wọlé tán pátápátá àmọ́ ìkà yóò fi ẹ́ lẹ̀. ìwọ ni girama tí màá kọ́kọ́ rí nílé ayé mi tó máa máa wò pé òun ṣe ìpè fún ọmọ ọlọ́mọ tí kì í ṣe pé ìpè kákọ̀ ṣe pé ká ṣe pé kékeré orí òpè orí òdá. ìwọ ni girama olórí burúkú tí màá kọ́kọ́ rí nílé ayé mi tó máa máa gbé ọmọ ṣépè gidigidi àmọ́ ńgbà táwọn wèrè kan bá fẹ́ sọ wá wá ní ẹ ẹ ṣàtìmọ̀ pé star ẹ̀sà bọ́ọ̀dù ni kò yẹ kẹ́ ẹ fi ṣèbínú kò yẹ kẹ́ ẹ fi ṣe kíni ẹ star tiẹ̀ ni ẹ òun náà làwa náà ń ṣe yìí náà star ti tiwa náà ni àwa náà míì ni ẹ ọmọ yọyún àná yọyún àwa náà míì ni ẹ ṣèbóhùn náà míì ni titi wa ó yẹ ká wá béèrè lọ́wọ́ ẹ pé nígbà tí ó tó mọ̀ pé star ẹ ni kí ló wá dé tó ń sá kiri. Esabod ṣé o rí bí ilé ayé ṣe fẹ́ bàjẹ́ tán lójú ara ẹ̀ nítorí pé ìkà tó o ní ìkà tó o ní ìwà burúkú tó o ní inú burúkú tó o ní wá wo bí ayé ẹ ṣe ń do orúkú mọṣú wá wo bó ṣe ń fi ẹ ṣe yẹ̀yẹ́ káàkiri gbogbo àgbáyé wá wo bó ṣe ń fi ọwọ́ nù ẹ lára tó wá ń dojú tiẹ̀ tó wá dá yẹ̀yẹ́ ẹ sílẹ̀ torí pé òun ṣèyá gidi. Starboy tó rè pé ó máa yẹ̀yẹ́ ẹ̀. ẹ̀wò ló wá pèsè. o ti rè pé kò wọ́pọ̀ bọ́ yẹn lẹ̀ jẹ́ kí mélèé náà kí n fi pa bí mo ṣe fáwọn àwọn tó kù pa jẹ́ mélèé náà kí n gba nígbàkúgbà kí ló mìn ṣé kò mọ̀ pé mo ti lọ gbowó lọ́wọ́ Elégùṣì ni ó tún sọ̀rọ̀ justice for Mohbad Starboy ta ló fún ẹ ta ló fún ẹ lọ́rọ̀ sọ ǹjẹ́ ògbọ́n ta ìwọ ọ̀mẹ́gbẹ́ blọ́gà ni mí Starboy kí ló mìn tó ń jáde ta ló ní kò sọ̀rọ̀ justice for Mohbad màá dẹ̀ ṣó ẹ pé àgbà blọ́gà ni mí màá ṣó ẹ pé àgbà búlì ni mí àgbà búlì ọ̀hún ló tiẹ̀ lọ́dọ̀ starboy yìí o ọ̀rọ̀ wá dàbí David and Goliath tí gbogbo wa ń bẹ̀rù pé ah David má tura yẹ o Goliath kẹ ah wù ọ̀rọ̀ wá dàbí ṣọ̀hún Ogunlọ́lá. tó wá ráyè ẹ lóde ó ti rò pé kó o mú ni ọjọ́ kìíní àná tó ń sọ fún Ṣọ̀ún wípé à ẹlẹ́mọ̀ṣọ́ ló fẹ́ lọ bá jà gbogbo ìlú ló bẹ̀rẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ yéṣọ ìwọ ogun lọ lákẹ̀ à ẹlẹ́mọ̀ṣọ́ ẹni tá ò rí ìwọ kẹ̀ níbo ló fẹ́ ṣe níbo ló ṣe fẹ́ lọ gbà lọ́bẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ jà ọ̀rọ̀ wá dàbí pé ìwọ wá dúró bí ẹlẹ́mọ̀ṣọ́ ọjọ́ kìíní àná starboy tí gbogbo àwọn wò pé ah ọmọ kékeré má lọ try yẹ o ìyá yẹn á gbé ẹ ṣépè o á gbé ṣálá á gbọ́mọ ṣépè.